dúró ń bẹ̀ kí ibi padà sórí oníbi kí àṣàṣe padà sórí aláṣàṣe kí gbogbo ibi tó ń ṣe kó padà sórí ẹ̀. ẹ wò ní ayò ẹ ọmọ èèyàn kan kì í bálé ayò láì fún ẹ wò ní ayò. èyí ò dáa fún ọmọ mi bó wọn bá ń san fún ìyá láàbí tí adébáfónírì fún ìkúdé níṣobìnrin àpáta fónírì fún ìkúté obìnrin àpáta ó yá gbọ́mọ rẹ pọ̀n ó wá rí bí ó <laughs> yóò dáa fún ọ. bàbá tó bí ẹ lọ́mọ tó jẹ́ ọkọ fún mi ó ń lẹ́ni tó dá iṣu mi lóró. <sighs> ohun tí fáwọn fún mi ni wípé fìyà jẹ àwọn ẹgbẹ́ yìí. èmi àwọn ẹgbẹ́ mi. wọ́n ṣe ẹ̀fọ́ fún ọ̀wọ́ náà jẹ́ ìwọ ò mọ̀ pé ẹja borí èèwọ̀ tiwa. wọ́n wá fẹja borí ṣẹ̀fọ́ fún ọ ò jẹ́ ó sí láàrin wa mọ́. a ah, ó fẹ́ jẹ mí lè sọ ni ah, wọ́n ti dọpọlọ ẹ̀rú kí ni ẹ gbà. kọ́nà kọ́nà orí ẹ̀ kò dájú ọpọlọ ẹ̀ tó ń sùn yẹn kó lè dín ohun tó fún jẹ́ kó kọjá nu ẹ́ o fún ní nǹkan kọ́mọ̀ mi balẹ̀ máa mọ̀ wí àfi kọ́mọ̀ mọ̀ tó ń ṣe. ẹ bá a kì í nílò tó ó sì lẹ́nu àwọn àgbà ọ̀run àtúkútúkú ọmọ rẹ̀ lọ́nà ọ̀run. èmi fáfúnbí ẹyin jó elédùmarè tí kì í bá ṣe pé mo ro ti fá mọ yín àti wípé mo ti bá elédùn àdámájẹ̀mú wípé kì í ta ìdènà sílẹ̀. voy a equipar